báyìí tó ń kọ́ ẹnìkan sọ pé tí mo bá ti dákẹ́ ọ̀rọ̀ sísọ ohun tí ó ń jáde lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kò dára báyìí tó ń kọ́ ká tún wùlù sí i. ní àsìkò tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ pa ilé ayé rẹ pẹ̀lú omi ìyanu ṣe bí ọkọ̀ ojú omi ìyanu tí ànábì Nuhu kàn nígbà náà ni Allah fi ṣe ìgbàlà fún àwọn onígbàgbọ́ òdodo lásìkò náà ànábì Nuhu alayhi ní ìgbà kúkú lẹ́tọ̀ọ́ sí oríkì olùgbàlà aráyé nípasẹ̀ ọkọ̀ ìgbàlá rẹ̀ àmọ́ a ò lè pè é ní olùgbàlà nítorí pé pẹ̀lú ìyọ̀ǹda àṣẹ ògo àti agbára Allah ló fi kan ọkọ̀ ojú omi ìyanu náà ló sì fi wa ọkọ̀ ojú omi ìyanu náà gúnlẹ̀ sí èbúté ayọ̀ láì kọ́ ẹ̀kọ́ kíkàn àti ẹ̀kọ́ wíwà tẹ́lẹ̀ allahu akbar bákan náà alukur'ani alápọ̀nlé ó fi iṣẹ́ ìyanu méjì rinlẹ̀ fún ẹni tí àwọn kìrìsìtẹ́nì mọ̀ sí àpẹẹrẹ ìgbàgbọ́ ọ̀rẹ́ àyò ọlọ́run khalilullah bàbá ńlá àwọn òṣìṣẹ́ anabi ibrahim aleyhisselam ìkíní nínú súra al-anbiya 21، twenty one aya sixty eight títí dé aya sixty nine láti ka ìtàn nípa bí àwọn ọ̀ṣẹ́ bọ́ ṣe ju ànẹ́bí ibrahim aleyhisalaam sínú iná ńlá láti gbẹ̀mí rẹ̀ àmọ́ iná náà di ohun tútù àlàáfíà fún ànẹ́bí ibrahim aleyhisalaam ìkejì nínú súra àlùbákọ́rà quran two aya two sixty láti ka ìṣẹ̀lẹ̀ kan nípa ànábì ibrahim alayhisalam pé wọ́n pa oríṣi ẹyẹ mẹ́rin ó gún wọn papọ̀ mọ́ra wọn ó sọ wọ́n di lúbúlúbú lẹ́yìn náà ó bù ú díẹ̀díẹ̀ ó sì bò wọ́n mọ́nú ilẹ̀ ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí pe ẹyẹ kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ sí pe ẹyẹ kọ̀ọ̀kan pẹ̀lú orúkọ rẹ̀ eegun àti ẹran ara ẹyẹ kọ̀ọ̀kan sì bẹ̀rẹ̀ sí parapọ̀ lójú rẹ̀ àwọn òkú ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin tí ó ti gún tí ó sì ti bò mọ́lẹ̀ sì padà sípò alààyè allahu akbar ṣé ẹ̀rí báyìí pé ànábì ibrahim náà alayhisalam ó ṣe iṣẹ́ ìyanu òun náà jí òkú ẹyẹ dìde kódà ànábì ibrahim alayhisalam kò wulẹ̀ mọ́ ọ̀bọ̀rọ̀ gidi kankan bíi ti Ìsá ọmọ mariam alámọ̀ ẹ̀yẹ bí ó ṣe ṣe àníṣẹ́ anabi ibrahim aleyhisalaam kò kúkú ṣẹ̀ṣẹ̀ fàṣẹ́gùn kankan sínú àwọn ẹyẹ náà kí wọ́n tó di alààyè padà anabi ibrahim aleyhisalaam kàn pè wọ́n ní ìkọ̀ọ̀kan wọ́n sì jẹ́ pé rẹ̀ títa ní ògo àti agbára wọ̀nyí bí kò ṣe ti Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà anabi musa aleyhisalaam alukur'ani alákànlé fi àwọn iṣẹ́ ìyanu kan ròyìn òun náà anabi musa aleyhisalaam ń lo ọ̀pá rẹ̀ láti fi ṣe àwọn iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí ọ̀pá náà ṣe di ejò tí ejò náà sì kó gbogbo idán kàbìtìkàbìtì tí àwọn òpìdán fíráànù pa kalẹ̀ ní ọjọ́ kìíní àná anabi musa aleyhisalam ó tún fi ọ̀pá yìí pín agbami odò ńlá sí méjì agbami òkun ó fi pín in sí méjì pẹ̀lú àwọn ojú ọ̀nà gbòòrò láàrin rẹ̀ fún ìgbàlà àwọn ọmọ Israel lọ́wọ́ ìyà Fíráúnà ó sì tún fi ọ̀pá ó sì tún fi pa odò náà dé papọ̀ mọ́ra wọn fún ìparun fíríáùnù àti àwọn ọmọ ogun rẹ̀ bákan náà ànábì Musa aleyhisalam ó fi búre ẹran ara màálù bákọ́rà ó fi jí òkú dìde gẹ́gẹ́ bí ó ṣe wà nínú súra alibakora Quran 2 aya 73 iṣẹ́ ìyanu yìí gan ni Allah subhanahu wa ta'ala fi sọ súrà yìí ní àlèbákọ́rà màálù súrà yìí sì tún ní ọgbọ̀ọ̀rọ̀ tó ní ẹsẹ̀ ọ̀rọ̀ tó pọ̀ jùlọ nínú àlùkùránì alápọ̀nlé gbogbo ìwọ̀nyí kò sọ ànábì Musa di olúwa àti olùgbàlà tòun ti bí ó tún ṣe gba àwọn ọmọ ìsọ̀rọ̀ìlú là kúrò lọ́wọ́ ìjọba amúnisìn fírí áwùnù síwájú sí i ní ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam Allah fún òun náà ní àwọn iṣẹ́ ìyanu kan ṣe àmọ́ èyí tó ga jùlọ nínú àwọn iṣẹ́ ìyanu náà ni ààbò mímọ́ tí aláò fi bo alukur'ani alápọ̀nlé èyí ń jẹ́ iṣẹ́ ìyanu tó ga jùlọ nítorí àwọn ìdí wọ̀nyí ìkíní ni pé gbogbo àwọn iṣẹ́ ìyanu tí aláò fún àwọn ànábì tó síwájú ló ti lọ gbogbo àwọn iṣẹ́ ìyanu wọ́n sì ti di ìtàn gẹ́gẹ́ bí àwọn fúnra wọn gẹ́gẹ́ bí àwọn fúnra wọn náà ti ṣe di ẹni ìtàn rere alukur'ani nìkan ni kò ní di ìtàn láíláí ìdí kejì òǹkà díẹ̀díẹ̀ ló kúkú gbà fún àwọn ànábì oníṣẹ́ ìyanu wọ̀nyẹn ṣe bí tòun ti àwọn iṣẹ́ ìyanu Ìsá ọmọ Mariam alayhi salam bíi ènìyàn méjìlá péré bíi ènìyàn méjìlá péré lọ́mọlẹ́yìn rẹ̀ lójú ayé rẹ̀ ẹ wo ọmọlẹ́yìn púpọ̀ tí alukur'ani mú wá fún anabiwa muhammad lójú ayé rẹ̀ sallallahu alayhi wa sallam iṣẹ́ ìyanu wo ni àwọn ènìyàn gbàgbọ́ nínú rẹ̀ tó tó báyìí iṣẹ́ ìyanu wo ni wọ́n gbàgbọ́ nínú rẹ̀ tó tó báyìí kò sí tí mo bá tún wá mẹ́nu lé àwọn iṣẹ́ ìyanu tí Allah subhanahu wa ta'ala fún ànábì Muhammadu ṣe sallallahu alayhi wa sallam ó máa gba ojú ewé púpọ̀ àmọ́ èròǹgbà àwọn aláìmọ̀kan ni pé nígbà tí wọn kò ti rí àwọn iṣẹ́ ìyanu ànábì Muhammadu kà nínú alukur'an wọ́n ti lérò pé kò rí iṣẹ́ ìyanu kankan ṣe irú èyí tí wọ́n ń wá kiri bí ẹni tí ń wá ìwo ẹṣin kiri ẹ lọ ka àwọn tírà lórí rẹ̀ odidi tírà ńláńlá ni àwọn onímọ̀ ẹ̀sìn ṣe lórí àwọn iṣẹ́ ìyanu anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú súra yusuf quran twelve aya twenty six sí twenty seven ni a ti ka ìtàn nípa ọmọ òkòlù tí òun náà sọ̀rọ̀ lórí ìtẹ́ nígbà tí wọ́n fi ẹ̀sùn ìbàjẹ́ àti ìbanilórúkọjẹ́ kan anabi yusuf aleyhisalaam Allah subhanahu wa ta'ala sì ṣe àfọ̀mọ́ níbi ẹ̀sùn náà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ọmọ òpóǹdó náà nítorí náà kì í ṣe anabi Ìsá ọmọ Mariam nìkan ló sọ̀rọ̀ lórí ìtẹ́ ní wàyí kókó wa ni pé iṣẹ́ kan kò sọ anabi tàbí òjíṣẹ́ ọlọ́run kan di olúwa àti olùgbàlà èyí sì ni òdodo ọ̀rọ̀ pọ́nbélé tí Allah subhanahu wa ta'ala fi rinlẹ̀ nípa àwọn ànábì rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ alayhimu salatu wassalam fún àwọn tí kò bá fẹ́ tara wọn wọ inú iná gbére lọ́jọ́ àjíǹde ẹ̀ka nínú súra ali imran quran three aya seventy nine àti aya eighty. àlàyé kejì àwọn wo ni àwọn tó tẹ̀lé ọ tí súra ali imran tọ́ka sí nípa anabi isa alayhi salam àwọn wo ni àwọn tí wọ́n tẹ̀lé ọ lára àṣìṣe àwọn kìrìsìtẹ́nì ni bí wọ́n ṣe lérò pé àwọn gan-an ni alukur'ani ń tọ́ka sí pẹ̀lú gbólóhùn àwọn tó tẹ̀lé ọ ìyẹn àwọn tó tẹ̀lé Ìsá ọmọ Mariam alayhisalam ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá ní àkọ́kọ́ náà ẹlẹ́sìn islam ni àwọn tó tẹ̀lé ayínṣá ọmọ mariam aleyhisalaam àti ayínṣá ọmọ mariam àti ọ̀wọ́ àwọn tó tẹ̀lé lójú ayé rẹ̀ mùsùlùmí ni wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe pera wọn bẹ́ẹ̀ nínú súrà yìí aya fifty two ìyẹn súrà al-imran ó tún wà bẹ́ẹ̀ nínú súrà al quran five àyà one one one. àmọ́ nípa àwọn tó ṣàìgbàgbọ́ lórí ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam aleyhisalaam ìsọ̀rí mẹ́ta ni wọ́n ìsọ̀rí kìíní ni ìjọ Yẹ̀wúdí àwọn di kèfèrí nípasẹ̀ bí wọn kò ṣe gba Ìsá ọmọ Mariam gbọ́ ní òjíṣẹ́ àti bí wọ́n ṣe pètèpèrò láti kàn án mọ́ igi àgbélébù àti láti pa á bí ó ti dẹ̀ jẹ́ pé Allah subhanahu wa kó o yọ nínú ète wọn ìsọ̀rí yìí gan-an ló sì jẹyọ nínú súrà yìí láàrin àyà fifty two sí fifty six síwájú sí i àwọn tó tẹ̀lé Ìsá ọmọ Mariam tí wọ́n pera wọn ní mùsùlùmí àti àwọn yẹ̀wúdí tó ṣàìgbàgbọ́ tí wọ́n sì fẹ́ kan Ìsá ọmọ Mariam aleyhisalam mọ́gi àgbélébù àwọn igun méjèèjì náà ló tún jẹyọ nínú súra asọ́f Quran 61 aya 14 ìyẹn ni pé tí a bá tún lọ ka súra asọf aya sixty one eh, súra asọf quran sixty one aya fourteen a tún rí bí Allah subhanahu wa ta'ala bó ṣe pín àwọn ènìyàn tí ń bẹ ní àsìkò ànábì àyínsá lójú ayé ànábì àyínsá sí ìsọ̀rí méjì ìsọ̀rí kìíní ni àwọn péréte tó tẹ̀lé Ìsá ọmọ Mariam àwọn hawariyun àwọn mùsùlùmí nìyẹn ìsọ̀rí kejì ni àwọn yẹ̀wúdí tó ṣàìgbàgbọ́ tí wọ́n sì fẹ́ kan Ìsá ọmọ Mariam mọ́gi àgbélébù igun méjèèjì yìí aláwọ̀ tún sọ̀rọ̀ wọn nínú súra asọ́f Quran sixty one aya fourteen ká padà sórí àwọn ìjọ mẹ́ta tó di aláìgbàgbọ́ lórí ọ̀rọ̀ ayínsá ọmọ mariam a ti mú ìjọ àkọ́kọ́ wá ìyẹn ni àwọn olùpètèpèrò lórí ayínsá láti kan ànábì ayínsá mọ́ igi àgbélébùú bó tilẹ̀ jẹ́ pé Allah subhanahu ó kó o yọ nínú àdánwò náà wọn ò rí igi àgbélébù wọn ò sì rí Ísá pa. ìdí nìyẹn tí fi sọ pé wọn ò kàn án wọn ò sì pa igi àgbélébù wọn ò sì ta wá ní ìjọ kejì tó di kèfèrí lórí ọ̀rọ̀ ànábì Ìsá ọmọ Mariam nítorí pé àwọn èèyàn ń di kèfèrí sí ni lórí ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam ṣùgbọ́n àwọn tó kọ́kọ́ di kèfèrí gbàrà àwọn ni ìjọ Yẹ̀wúdí tí wọ́n pète pèrò láti kan Ìsá ọmọ Mariam mọ́ igi àgbélébùú. ìjọ kejì tó di kèfèrí tó di aláìgbàgbọ́ lórí ọrọ ayíṣà ọmọ Mariam ni ìjọ Nasara wọn di kèfèrí nípasẹ̀ bí wọn ṣe sọ ayíṣà ọmọ Mariam di olúwa àti olùgbàlà lẹ́yìn Allah bí ó tilẹ̀ jẹ́ pé ayíṣà ọmọ Mariam kì í ṣe olúwa. àti olùgbàlà ẹjọ́ ò mọ̀rẹ́ nìkan fẹ́rẹ́ nìkan ṣe fún sèmi wọ́ mo wà ní life program báyìí màá sáré mo ti gbọ́ màá sẹ́ǹdì owó sí ọ màá sẹ́ǹdì owó sí ọ sẹ́ẹ́. bẹ́ẹ̀ ni kó sì bá ń yá ọ̀dọ́ obìnrin yẹn ó sì bá mi gẹ̀ẹ́sì kìíní yẹn. Hmm. ẹ má bínú èmi náà ni mo fẹ́ lórí ìjọ kejì mo ní ìjọ kejì ní ìjọ nàṣàrà di di kèfèrí nípasẹ̀ bí wọ́n ṣe sọ Ìsá ọmọ Máríyámù di olúwa àti olùgbàlà lẹ́yìn Allah bí ó tilẹ̀ jẹ́ pé Ìsá ọmọ Máríyámù kìí ṣe olúwa àti olùgbàlà fún ẹnìkankan kò sì pera rẹ̀ bẹ́ẹ̀ rí àwọn nasara. aláìgbàgbọ́ wọ̀nyí ni Allah sọ nípa wọn àwọn nàṣọ́ra tí wọ́n di aláìgbàgbọ́ wọ̀nyí ni Allah sọ nípa wọn nínú súra Al-Maida kí a lọ kà Quran five aya seventeen aya seventy two àti aya seventy three. ìjọ kejì nìyẹn tí àwọn náà ti di kèfèrí lórí ọ̀rọ̀ ànábì Isa ọmọ Maryam ìjọ kẹta ni ìjọ Ahmadiyya ìjọ Ahmadiyya wọ́n di kèfèrí nípasẹ̀ bí wọ́n ṣe gbàgbọ́ pé àwọn Yẹ̀wúdí wọ́n rí ànábì Isa ọmọ Maryam kan mọ́gi àgbélébùú àmọ́ kò kú sórí rẹ̀ ìgbàgbọ́ amadíyà yìí sì tako súra anisa quran four aya one fifty seven títí dé aya one kí a fúnra wa. àlàyé kẹta lórí Ìsá ọmọ Mariam àlàyé kẹta ọmọ Mariam ni Masih kalimatullah àti ruhullah kí ni àti kí ni ìtumọ̀ rẹ kíyèsí. Allah subhanahu wa ta'ala ó fún Isa ọmọ Mariamu ní orúkọ mẹ́rin wọ̀nyí nínú àyà yẹn Masih Rasulullah Kalimatullah àti Ruhullah. Àwọn Kìrìsìtẹ́nì sì ń tìràn mọ́ Masih Kalimatullah àti Ruhullah bí ẹni pé orúkọ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí túmọ̀ sí pé Ìsá ọmọ Mariam ni olùgbàlà ọlọ́run ẹlẹ́dàá àti olúwa èyí kò sì rí bẹ́ẹ̀ rárá ní àkọ́kọ́ ná nínú èdè lárúbáwá kò sí èyí tí ó túmọ̀ sí olùgbàlà tàbí ọlọ́run tàbí ẹlẹ́dàá tàbí olúwa nínú àwọn orúkọ àti ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta náà tí alukur'ani fi ròyìn Ìsá ọmọ Mariam. ìtumọ̀ màsí táwọn ń pè ní mẹ́sàáyà màsí nínú èdè lárúbáwá nìwọ̀nyí tí lárúbáwá bá pèèyàn ní màsí ìtumọ̀ rẹ̀ nìyí nínú èdè wọn ẹni tí kò ní kò jẹ̀gbin kò jẹ̀gbin mo lérò pé àmọ̀tẹ́ńpẹ̀ ní kò ó ní abala inú nínú àtẹ́lẹsẹ̀ ọmọnìyàn ibì kan tí máa jí kòtò díẹ̀ ní ń pè ní kò ẹni tẹ́sẹ̀ bá wá flat tó pẹlẹbẹ délẹ̀ síbì kankan ò jì kòtò nínú rẹ̀ òun ni wọ́n ń pè ní màsíyà òun ni wọ́n ń pè ní màsíyà. ìtumọ̀ kejì fún màsíyà nínú èdè lárúbáwá ni alárìnká alárìnká ẹni tí ó jẹ́ pé tí kò ní ibùgbé kan ní pàtó wọ́n máa ń pè ní màsí ẹni tó máa ń rìn káàkiri kò ní ilé tọ́kọ́ ó máa ń wọ àwọ̀sùn tó bá ti di alẹ́ tílẹ̀ bá ti mọ́ yóò tún máa rìn káàkiri wọ́n máa ń pè alárìnká ní àlùmọ́sí. ìtumọ̀ kẹta ẹni tí wọ́n fi ẹni tí wọ́n fi òróró pa lára ẹni tí wọ́n fi òróró pa lára ìyẹn ni pé tí wọ́n bá bí ọmọ tí wọ́n á kó òróró pa lára láti jẹ́ kí ara ẹ̀ di mímọ́ nínú àwọn nǹkan ìdọ̀tí tó gbé wá sílé ayé wọn a máa pe irú ọmọ bẹ́ẹ̀ ní alimasi bákan náà olódodo wọn a máa pe alimasi ní olódodo ẹni tó bá jẹ́ olódodo a máa pè ní alimasi bákan náà ẹlẹ́ṣẹ̀ tí wọ́n ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ wọ́n á náà ní alimasiih alimasiih. nínú ìtumọ̀ màsí tó kẹ́yìn òun náà ni ẹni tí ó máa ń fọwọ́ ẹni tó pa aláìlera lára láti tọrọ ìwòsàn fún lọ́dọ̀ Allah wàá máa pe irú ẹni bẹ́ẹ̀ ní àlìmọ̀sí kò síbì kankan tí àlìmọ̀sí ti túmọ̀ sí olùgbàlà èdè lárúbáwá sì ni àlìmọ̀sí eléyìí tí àwọn sọ di mẹ̀sáyà nítorí náà nínú Islam tí o bá gbọ́ pé alukurani ó pe ẹ̀ńsá ní alimasihu ẹ̀ńsá ibùnú Maria. alimasihu tí alukurani pe ẹ̀ńsá kò túmọ̀ sí olúwa kò túmọ̀ sí olùgbàlà àwọn ìtumọ̀ rẹ̀ nìyẹn wàláwù àlàm bóyá ẹsẹ̀ ẹ̀ńsá kò ní kọ̀jẹ̀gbin àmẹ́ tí kò bá ti níkọ̀jẹ̀gbin wọ́n máa ń perú ẹni bẹ́ẹ̀ ní àlìmọ́sí. ẹyin sáàsì rèé lójú ayé rẹ̀ kò kọ́lé wọ́n máa ń rìn káàkiri ni láti jẹ́ sí ọlọ́run so ìyẹn jẹ́ ọ̀kan nínú ìdí tó fi lè jẹ́ àlìmọ́sí. bákan náà nígbà tí wọ́n bí yísá wọ́n kó òróró pa lára òróró wọ́n fi pa lára ìyẹn náà lè jẹ́ ìdí tí aláwọ̀ fi ń pè ní àlùmọ̀sí. ànábì Ìsá sì rèé olódodo ni kì í ṣe òpùrọ́ wọ́n sì lè pe olódodo ní àlùmọ̀sí. bákan náà ànábì Ìsá aleyhisalaam àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ tó ṣẹ̀ nígbà tó wà láyé aláwọ̀ ti parẹ́ fún ẹni tí aláwọ̀ bá sì ta ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ a máa pè ní àlìmọ̀sí. anábì isa aleyhisalaam bóyá nítorí pé tó bá fẹ́ ṣe àdúrà fún aláìsàn yóò ké pe Allah yóò sì fi ọwọ́ ra ibi tí ara bá ti ní onítọ̀hún Allah ó sì fún ní àlàáfíà ó lè jẹ́ pé nítorí ìyẹn ni alukurani fi ń pè ní alimasi so bí ó bá jẹ́ kínní yóò jẹ́ kejì bí ò jẹ́ kejì yóò jẹ́ kẹta ṣùgbọ́n ohun tí ò jẹ́ ò ní pé àlìmọ̀síhù kò túmọ̀ sí olúwa kò sì túmọ̀ sí olùgbàlà.